bàbá àlùyé ọkọ̀ ọ̀sán ìwà yìí náà mo rò pé ó sì yẹ kí n sọ. ọ̀rọ̀ yìí mo fẹ́ dájú ẹ̀kọ́ gbogbo àwa tá a jọ máa lọrin gbogbo àwa tá a jẹ́ ọmọ Ìlọrin àtẹ̀yìn bàbá wa àtàwọn tẹ́ bí àtàwọn àbúrò wa àtàwọn ọmọ wa náà àmọ́kẹ́ tó sọ tí mo fẹ́ sọ ni ẹ dákun ẹjẹ́ á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọ̀rọ̀ ọlọ́run pọ́pẹ́ o gbèyà bá ma ní òde ní ọmọ pẹ́ ìdámà mo ní ọ̀rẹ́ kan ẹlẹ́sìn púpọ̀ ni ètò ọmọ lọ́yìn kọ̀ ẹ́bà disclose fún mi rí kí ni kọ́ ní ìmú ẹ̀ bí mo jẹ máa tó náà èmi ni mo kà jálù dọ́kúmẹ́ǹtì rẹ̀ kánjọ́ka mo wá rí reason tí ò fi jẹ́ kí n máa máa kí ni ó kọ lé àwọn àbí kí ló kọ bàbá àwọn táwọn ń jẹ fámílì àwọn ẹgbẹ́ kí ni mo bá ń bẹ̀ àbúrò yìí ṣàdé ẹ̀yọ́ lẹ́sìn òní gidi ẹ̀lá <laughs> tó tẹ́yìn wọ̀n ní jìyàn lórí àní ẹ̀fẹ́ sẹ́rí kọ́kọ́ dáadíjì ara rẹ̀ láàrín ìmọ́mù àbá abóyìtàdé kò sáàrù àbóyè òdíwà sí ìdíkún pẹ́tọ̀ ẹ̀dá fún wà sí lọ́kàn níjẹ́ ọ̀rọ̀ àwọn òtàrù wa àbóríjà ló sì yàn nígbà ọlọ́run wa kọjú ẹgbẹ́ nǹkan kí ni o ìdí ọpẹ́ tí mo ní ádámù kò sí kò sí ilé náà nílùú lọrin lábá nínú kò sí mọ̀lẹ́bí náà ẹ̀rì máa gbọ́ abóríjà dé ògúndìmí ìfàyẹ̀mí àwa náà káwa náà tó bẹ́ ọlọ́run ni òun ni mo fi ní ẹjá dúpẹ́ bọ́lọ̀ wọ̀ àwọn tí ti wọ́n rí bẹ́ẹ̀ náà ń dùn wọn ń dùn wọn púpọ̀ alẹ́ ẹni yóò ah, <laughs> ìmọ̀ wá kí ìmọ̀ wá kí nílé ọlọ́run jàrí yín pẹ́ ọlọ́run jàrí yín pẹ́ àwọn ojú ojú wa jòkó ní ọjẹ́ ìyálé ìmọ̀ àti bàbá wa mú kí ń gbò wọ́n ní bí n ti ń sọ yìí ń bẹ lára àwọn ń àwọn àfi yọyìn wàláyà àfi yọyìn à ń dúpẹ́ fọ́lọ̀n fọ́lọ̀n ti fẹ́ àwa ni gbogbo àwọn bàbá tó ṣiṣẹ́ náà ọlọ́mọta àtàlékùn fẹ́rẹ̀ sí àgbóbì gbogbo bí ó sì kù sí náà bọ́lọ̀ tí ń pa tọ̀dọ̀ gbogbo yòókù náà ló gbọ́rọ̀ òun ló fi wá jẹ́ pé à gbogbo tí ẹnìkan bá lè wá rò bá fi yanu pé dáàbò òsà mẹ́ta tí wọ́n ń bọ́ lù ó wallahu la yastahyi bàbá ń fẹ́ràn ara wa ìfẹ́ náà gbọ́dọ̀ débi ká lè bára wa sọ ọ̀rọ̀ èyí kí n sọ yìí dé ń bá jọmọ lọrin tọ́sẹlẹ̀ sírù ìlú tọ́lọ̀ ń pe bó ti tẹ̀ lọrin yìí ó ti mú bẹ̀rọ̀ pẹ̀lú káàbà bọ́bọ́lọ́ fún سأل قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى هو الله ló tètè lọ́rin bẹ́ẹ̀ kẹ́nìkan wá ìdínà fàtí àbí kó feign ignorance pé àmọ̀ pé bíbu ìtìrí ní ọ̀dà gbogbo òbí lè wọ́ jẹ́ kọ́lá kọ́ mẹ́jẹ́ lù tọ́lọ̀ ń bá ṣe mo ti analyze ẹ̀ yìí ìlú wo ni a lè rí bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ìlú wo tààfi wá ní mọ̀kí àdálíkà fọ́dúlù lọ́rí ìmọ̀ yẹ́ṣà àpá pé abẹ́ lẹ́nu ọmọ lọ́rin ìkan rí àti pé kò àkùnrin o àrùn wa èmi tí mo ti kéré tó yìí ọlọ́lọ́mọ bí mo àmọ́ ẹ má sàbò fún wa ìtọ́lọ̀ ń ṣe fún wa ẹ má fọwọ́ parẹ́ o ẹ má fẹnu parẹ́ o olúwa ọ̀fẹ́ bẹ́ẹ̀ wà á èyí tí ó ti dùn mọ́ mi ara mi ní ìfó ìdíhùn ẹni tó sọ ọ̀rọ̀ yìí àìrànmí púpọ̀ yìí ọmọ ìyá mi pàtàkì dòtó Sharafuddeen Gbádébọ̀ ọ̀dù yóò wù mí kí n ó tètè àtúnṣe sí ọ̀sẹ́ni tí ò ní kàdídé ọ̀sẹ́ni tẹ́nu ò lè gbé gbogbo ẹni tí ń gbà máikrófóònù lọ́wọ́lọ́wọ́ máa ń tẹ̀ wí púpọ̀ ọgbà là á sọ̀rọ̀ tán làwa náà máa rìgírẹ́tì pé èyí ṣe kí mo sọ báyìí kò ní eléyìí tẹnu bá ti rí báyìí tá a sọ kọjá bí ọ yà á ọmọ di fìtínà tí ń pilẹ̀ yìí torí fìtínà lélẹ̀ ìfẹ́ pilẹ̀ yìí ìyún náà ti ń pọ̀ jù fìtínà lélẹ̀ ìfẹ́ pilẹ̀ yìí o ẹni ó sì kápá àti tètè fádà fìtínà yìí òun náà lẹ́ni ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ẹ̀ àà kò rí bẹ́ẹ̀ o kọ́lá bá tọrọ akọ́lọ́yìn orú nǹkan báyìí pọ̀pọ̀ kí nǹkan máa dáa ẹ̀rí ibi dínà yìí lọ ní ẹ̀ ń bọ̀ wá bẹ̀ náà ara tí mo ní mo fẹ́ bá wọ máa lọ rí O gbogbo ẹ̀yin tí ẹ̀ wá jẹ́ kọ́ fún ọmọ ìyá mi Dr. Sharaf láti ṣe tí òun yìí ẹ̀yin ẹ̀bẹ̀rù ọlọ́ ọgbẹ̀ni ọbọ̀ ọ̀tà tí wọ́n ń pè lè orí tó burú ní ojú ọ̀bì àbà èyí ò bá làjọ ń sọ ẹ̀yìn wọ́n ń lo òkè tó bí ìwọ̀n ń ṣe ayẹwo ká jíjọ lánàbí kí lọ wá jọra wọn ṣé kí lọ jọra wọn bí pé dárúkọ òòtà mẹ́ta tí wọ́n ń bọ ní Ìlọrin ibi Yorùbá làjọ ń sọ in academia ìgbà wá wà béèyàn bá wá mọ̀ pé òun ọ̀mọ̀rọ̀ gbọ́ ó lè pe àwọn tó mọ̀ gbọ́ kọ́ wá pílè rẹ̀ àwọn neutral person objectively pé ẹ̀dá kan ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kí ni ó túmọ̀ létí kìíní bọ́bá pé ohun tó túmọ̀ yìí lọ́dọ̀ tiwa ló túmọ̀ lọ́dọ̀ tiwọn náà ẹ̀ yóò sì ṣe túmọ̀ òun ló fi jọ́ jẹ́ pé náà mi dùn kémi o tó fọ̀rọ̀ yìí bàbá wa wàzírì ní wò ó ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ àtẹnumíì náà wọ́n sọ máa lọrin àmọ́ náà irú lọrin káàdà ju ìrọ̀rùn báyìí dáàlìkà fábùlù lọ́ọ̀hí mẹ́lẹ̀ṣà amẹ́bí àwa náà kù sí àwa náà dákẹ́ à ń wí ẹ̀yin bàbá wa bá a máa ń wí ní à ń wí ọlọ́wọ́ jẹ́ iná ọgbọ́ o akẹ́ẹ̀sì gbà ẹ̀sìn ṣe àwọn bá wa káírò nílẹ̀ bá gbọ́ kẹ́ẹ̀sì gbà ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ mo wá ní ọ̀rọ̀ mi kejì lápára dìí àwọn tí ọ̀wá fẹ́ ní jẹ́ ọ̀rọ̀rùn láti lẹ́kù fìdínà yìí kíákíá òun lẹni tí wọ́n ń jáde pé ẹ kí lọ́wọ́ burú bí àpò ah, ah, burú èyí sì fọ̀dí méjì tó fi burú tí wọn náà ó yìí sì pẹ̀lú mi mo ní wọn fún mi ní kílípù yìí wò kí n sí lé gbogbo àti tẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ mo wá rí pé kódà ẹni ọ sọ̀rọ̀ yìí imam within seconds within second kèrè pé ìṣẹ́jú kan tẹ́ni ó sọ̀rọ̀ yìí náà ṣe mọ̀ pé ha ha ọ̀rọ̀ yóò dá ẹ lọ tó kílíìpù yẹn ẹsẹ̀kẹsẹ̀ lẹ́yìn júmùlà alákọ̀ọ́kọ́ tó jáde ń ẹgbẹ́ kí ni dòktóru ó lẹ́yìn ẹni pé ẹ ìdí wọn ń ṣe ń lọ ìjọ bá àmú ẹ̀ ọ̀sẹ̀ ìjọ gbọ́yìn ìjọ bá sí àbí bí àwọn màláìkà nìkan bá ń gbé ló. within seconds ó wà gbọ́dọ̀ wà sí ẹ̀ tó ẹni ó sọ̀rọ̀ náà ó là ká ìtẹ́lẹ́kọ̀ọ́ tó bá analyze clip lè result conclusion rẹ̀ lẹ́yìn ìtọ́gbọ́dọ̀ jẹ́ conclusion rẹ̀ lẹ́yìn bí ìyàn bá a ní microphone ní àdánwò ọláyà àdánwò ẹ máa rí ẹlòmíì wọ́n rún yẹn nìkan fún mi ń jó ní ibi àà òbírí báyìí bí ọba gbá máìkì mú wọn ládàáwò máìkì personalities méjì lẹ́lòmí ní bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ lẹ́yìn fún nǹkan ọ̀sọ̀ wọ́n bá ti dé gbangba tó gba amẹ́lẹ́ bọ́dì ní máa ń sọ̀rọ̀ sẹ́ àgbọ́lọ̀ wọn máa dàwà o ọ̀sẹ́ ni ẹnu ò lè gbé o within seconds lẹ́yìn ó ti rí pé a ẹni náà ti rí aláìsí sí irú Ìlọrin tí a béèrè rú béèrè báyìí òòsà mẹ́ta ni wọ́n ń bọ ní ìlọ ọmọ yóò bálànsọ lẹ́nu à onítùmọ̀ nìkan nílò àwọn àdúgbò alẹ̀ wíbẹ̀ sí àmọ́ ìdútọ́lọ́ ń bá ṣe bó ti ṣe lọ́rìn yìí tá a pa pé yìí náà àmọ́ èyí tó ṣe fún wa yìí náà ẹ mọ̀ jìyẹn tó gbogbo ẹ tí ó mọ̀ ṣe rí bí ẹta láwọn èèyàn fara yá lọ́rìn yìí àfẹ́ni tí ẹ bá sọ ma àláàní Ìlọrin yóò nígun o ní tìtorí kó gbé egbò wa lẹ́fọwọ́ kan wọn. àtẹ́lẹ̀ ń gbọ́ gbogbo ìgbà táwọn alábìsẹ́ tí wọ́n ń pera wọn lóníṣẹ̀ṣe gbogbo ogun tí wọ́n gbé dìde ebe rí bá ti olórí àtẹlẹ́mú àti bàbá wa ọlọ́lọ́ ọba àánú lọ́rẹ́ àti ọmọ èké lọ́rí dìde yáà ṣe yáà nílọrin ní o àwọn tó wá jẹ́ pé olùbẹ̀rún olùbẹ̀rún láwàá máa ta orú ọ̀rọ̀ àbáwọn sí ọ̀dà ẹlòmíín sì ń sọ àsọlù náà pé àbí wọn ń tọ́ ọ ẹni ó sọ̀rọ̀ yìí kọjá ẹni ó lè fọ̀pọ̀ jà wá láti ṣe wọn ń pera wọn ló ní kẹ̀kẹ́ àmọ́ mẹ́tẹ́ẹ̀kì olùwọ̀nba nìkan lọ́kọjá àṣìṣe àtàwọn àmẹ́bí ọlọ́run ọ̀sọ́ mo ní ìdí méjì kí n sọ kejì bí èèyàn bá ti ń dá òtún pé bóyá rọ ìdá bí wọ́n ti gbé kalẹ̀ yá àbí ọ̀dà àwọn ọmọ tó ṣẹnu wúrowòro yìí náà mo gbọ́ kílíìpù tí wọ́n náà wọ́n nígbà táwọn kó mẹ́tàn Ah, àwọn ọ̀fẹ́ nìkan fọ́ọ̀sì àwọn ẹnu gbé àwọn náà ni nígbà táwọn kú mẹ́ẹ̀tán gbogbo ẹ̀rọ ọgbọ́n tó sọ̀rọ̀ o nígbà táwọn kú mẹ́ẹ̀tán làwọn náà na rí aláìsí á ọ̀rọ̀ táwọn sọ ọ̀tá o ọ̀rọ̀ ìyanu yá àwọn ọmọ náà wọ́n kọ́ bá wa fún wọn ṣe tó fún gbogbo èdè mọ́ abẹ́ bà lọ́rin sọ gan ìgbàgbé ẹ̀rí èyí tí ò sí lára wa ni wọ́n dùnà ká rẹ̀ sí wa là ń bínú yìí o èyí tí ń bẹ lára wa ń kọ ṣé àbínú sí yìí náà àjàzí yìí náà bàbá jàzí yìí wọn ni o bàbá rí èèyàn pàkíyèsí wa sí ìṣe ń bẹ lára wa kò sí nǹkan yìí àwa náà ju ká inú àwọn ọ̀nà táwọn èèyàn ti ń nà ká ẹ̀yìn àgbàlagbà àwa ń jáde kí láwọn ọ̀rẹ́ à ń gbọ́ o ìlọrin tí ìlọrin tàmẹ́tí gbogbo ilẹ̀ Yorùbá ń wo kọ́ ti pé kó wọn ti ṣe nǹkan báyẹn lọ wò wọn lọ rẹ̀ ìgbéyàwó là ń ṣe yìí ọlọ́run gbọ́lọ́ ni ó jẹ́ lè ṣẹ́gẹ̀ẹ́ la jókòó yìí bẹ́ẹ̀ bá jòkó ń gbéyàwó mi bọ́bá tó rí kínílẹ̀ ti wò lásán tẹ́ ẹ̀mọ́ bí ó ti tẹ́lẹ̀ ẹ̀ jìyàn gbé tèlò ọ̀rin náà lélẹ̀ pẹ̀lú táwọn ọmọ ọwọ́ pẹ̀lú ń dún ọmọ ìjẹ́wò mẹ́ ìkójíjó orin kóni nínú ìlọrin bá lè jà ń kó lérí àwọn eléyìí ìjẹ́ wọn wà sọ̀ráìjà àwọn eléyìí náà tún lè máa pè wá. eléyìí bá bá rí èèyàn fún wa lára rẹ̀ ká tètè tún ṣe ni o àtàwọn nǹkan míì àwọn nǹkan míì àpá pé èèyàn rìpíìtì ẹ̀ ẹnu tí èsè ti wá ní kọ́mẹ́dàbí àbòsí èèyàn máa fi lọ wá ẹni ọba sì wá fẹ́ pé àwọn ọ̀sáláró náà wọ́n tó wá ń sọ̀rọ̀ bí àwọn nationally tuntun ń bẹnu súnà náà pé lè ń bá rí àbòsí tí wọ́n ṣe fún lùú mẹ́kẹ́ anábùwà Muhammad sallallahu alaihi wa inú asáru Salman al-Farisi wàláwo hukmu rọ́pọ̀ ìbáwọn àbáwà àwọn mọ̀hábí àwọn olùkọ́ wa sí torí pé nígbà wọn bí àdìsí yìí fún ànábì ànábì ní sọ́dà kọ̀ sàmà sọ́dà kọ́ ọ̀dà àdìsí náà nù kí àdìsí náà ni pé wà ìnà lè náà sì kà àlẹ́yìká àkọ́ wà ìnà lè náà sì kà àlẹ́yìká àkọ́ ànábì ní má jàǹbá rẹ̀ náà ó lò ó rẹ̀ náà ọlẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ àwọn tí ń jẹ́ identity mẹ́ tí ń jẹ́ identity tẹ̀lé kọ̀ọ̀kan tí a fi máa jẹ́ pé wà iná lẹ́nà níkà àlẹ́yíkà akọ́ òun ni wọ́n ti bí wa léyìí tí è ṣe pé à ń ti fẹ́ di rọ́ bá a bá rí tó jágbò tí kọ́dà ni wọ́n ti bí wa náà a sọ mo bẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́mọta fún gbogbo wa dé àwọn kùsí tí a kù sí nílọrin àti bòmí náà ramata ṣàtúnṣe gbogbo wa fìtínà tó fẹ́ bẹ̀rẹ̀ iná olówó panẹ̀ àmọ́mọ́rọ̀ ápòmí dr sharafu b wọ́n wòye tuntun wí torí pé ìbẹ̀rẹ̀ rẹ̀ lámà àmọ̀pin ẹ̀ tí ń fi túnlọ fẹ́ yan ọmọ ìyá wa náà ayá lùkùrá ní ẹ̀mẹ́jà ń gbàdé fàlá yóò sọ̀rọ̀ ìfẹ̀kọ̀. olúwalẹ̀ ni a bá gbò síta pẹ̀ yẹn ipa lọ́lọ́run ló ń bẹ̀ ni kìyà sànà àléyè gbogbo ẹni abáta ìdá fún olúwa láwọn èèyàn àìpáwà àwọn tí wọ́n gbẹ̀. ọ̀kọ́jà aná léwà mọ́kànlá náà má kọjá àlà o àwọn ẹlòmíín ti ń kọjá àlà bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o wá di bá ń bọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ tó di di ìlú kọjá o kọjá ẹ̀ ohun tí a fi lọ ní báwọn kan yọ wọlé báwa náà bẹ̀ o sáwọn gbàgbé ọ̀rọ̀ ti rú àlàmà fàálùkùn láàrin ní ọlọ́mọdé àtàlàmà àbúrú gbéyàwó tí àjọkó bá ń tẹ̀lé ìrọmọ́ta àbàbà rẹ̀. Gbogbo àwọn àgbàlagbà tó fi lọ́nu ilé ìrọmọ́ta àbàlẹ̀ fún ọ̀gá rẹ̀. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá bàbá bàbá fún gbogbo àwọn ọmọ oníyàwó lónìí, bàbá dáadáa ni wọ́n Ọlọ́mọ́ta àbàbà àbàlẹ̀ fún ọ̀gá rẹ̀ fún wọn àti gbogbo هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه. ودخل الصادق الدكتور عبد الرحمن عبد المجيد علاوي ودخل